أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم أدب فولوبا الحمد لله أباوني أبانا أباوني أبا إبقبو أبا تيتي أي أي حيوكو يوم دايم جل تبارك مولانا حيوكو يوم دايم جل تبارك مولانا Ọlọ́run ọba, òun lọba tó lágbára jù. Ọba àkọ́kọ́, òun náà lọba ìgbẹ̀yìn. Òun náà lọba tí à ń dúpẹ́ fún torí kí la ṣe ń dúpẹ́. Èrò ọpẹ́ wa pọ̀, mélòó la fẹ́ kà ńbẹ̀? A dúpẹ́ fún Ọlọ́run ọba, ọba tó ṣọ́ wa láti jímọ̀ ìṣí títí di jímọ̀ tòní. Kò ṣe agbára wa, kì í ṣe ìmọ̀ wa, kì í ṣe òye wa. A ò mọ̀dúrà ṣe. Àmọ́ nínú àánú Ọlọ́run ọba ló fi ṣọ́ wa di òní. Ọ̀pọ̀lọpọ̀ jí mọ bẹ́ẹ̀. Ọlọ́run má ṣe jẹ́ ká kí láyé. Àmín. Àwa ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run. oore àjẹǹjẹ tán rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ kọ́lọ́run máa ṣàlàyé bá kẹ́ wọn àmín ẹnìkẹ́ni wọn ọlọ́run ṣàlékún ìkẹ́ wọn ṣàlékún ìgẹ̀ wọn àdápadàbọ̀ oore àsàlátù fún wa Muhammad sallallahu alayhi wa kí ọlọ́run dá padà fẹ́nìkọ̀ọ̀kan wa. Àmín. Àwa ń kí káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò Barika Jimoh. Èyí tí ó ń wá sétí ìgbọ̀yín láti ẹ̀ka tó mójútó kíkọ àti kíka ìròyìn Campus Radar tó kalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga fún ìmọ̀ ọ̀gbìn tìjọba àpapọ̀ nílùú Abẹ́òkúta FUNAB. Wọ́n ń fi Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín náà ni. Abdulhafiz Ọmọdúrósànyà ló ń mú ètò wá sétí ìgbọ́ yín. Mo wá ń fi kíkí tó lọ́lá jùlọ ní, kíkí tó ṣe wípé òun ni a ó máa fi kíra wa bó bá dijọ́ gbéǹde àlkìyámọ̀. Kíkí tó ṣe wípé bí wọ́n bá kí kí ẹnìkan, tẹ́ni ẹni náà sì ní òun ò ní dáhùn, ó tún jẹ gbèsè ni. Ìyẹn tún jẹ gbèsè pá pé òun ò dáhùn sálámọ̀ Kíkí náà ni pé “Assalamu alaykum, warahmatullahi wabarakatuh”. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Lónìí, a ó máa bá ara wa sọ̀rọ̀, a ó máa ṣíra wa létí torí pé kí la fẹ́ sọ? Kò sí ọ̀rọ̀ ta fẹ́ sọ táwọn kan ò ti sọ rí. À ń ránra wa ni, kò sí ọ̀rọ̀ ta fẹ́ sọ tí Al-Qur'an ò ti sọ, kò sí ọ̀rọ̀ ta fẹ́ sọ tí Hadith ti sọ àmọ́ à á fi ń ránra wa létí, a fi ń dára wa lẹ́kọ̀ọ́ ni nípa àwọn nǹkan tí wọ́n ti kọ́ wa bí a ti lè gbàgbé àbí ka má rántí àbí ka tiẹ̀ má gbọ́ ńbẹ̀ ká má sínu ìgbà tọ́ ń kọ́ wa ni. Lónìí a ó máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan tí olóyìnbó ń pè ní life a ní ilé ayé world àgbáńlá ayé but life ìṣẹ̀mí ilé ayé ìṣẹ̀mí, ká tiẹ́ ní ìṣẹ̀mí. Kí ni pàtàkì ìṣẹ̀mí wa? Gbogbo wa pátá náà la ti mọ̀ pé Ọlọ́run bá ní "Wa ma khalaqtu bis a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim. Wa ma khalaqtul jinna wal insa illa liya'budun." Ọlọ́run bá ní òun ò dá àlùjọ̀nnú àti àwọn ọmọ ẹ̀dá ènìyàn nítorí nǹkan kan àyàfi kí ni? àyàfi ìmọ̀ ìjọsìn fún òun ọba Allah Subhanahu wa Ta'ala. Ìjọsìn náà látara kí la fi ń jọ́sìn fún Ọlọ́run ọba. Wọ́n ní kí a gba Ọlọ́run ọba gbọ́, ká gba Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam gbọ́, ká kírun, ká zaka, ká gba Ramadan. Àwọn ìjọsìn nìyẹn. Àmọ́ èyí tá ń bá wa lọ kí ni nǹkan tí à ń le koko mọ́ nílé ayé. Àwọn àgbà bọ̀ wọ́n ní ilé ayé ilé asán, ilé asán ilé ayé ni. Bẹ́ẹ̀ ni, torí ilé ayé tá wà ń bẹ̀ yìí, ó jẹ́ bí àdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa. Torí ẹni ẹ̀ ò bá dáwọ́ sáyé kò mà lẹ́jọ́ dá o. Àmọ́ wípé a ti dá wa sílé ayé dandan ni ká jẹ́jẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ẹni tó wá sáyé lónìí tó pa á lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́jọ́. Ẹni tó lo ọdún kan lẹ́jọ́, ẹni tó lo oṣù kan lẹ́jọ́, ẹni tó lo ọdún mẹ́wàá náà lẹ́jọ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Nǹkan tí a fẹ́ bá ara sọ̀rọ̀ ni pé kí là ǹkan tá ń mójútó nílé ayé. Aside pé, yàtọ̀ sí pé à ń ṣe kí ni? À ń jọ́sìn fún Ọlọ́run Ọba. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, Al-Qur'anu ní Al-Malu wal-Banuna Zinatul Hayati Dunya. Owó o àti ọmọ Zina ẹ̀ṣọ́ ni wọ́n. Fil hayati Dunya ní ìṣẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn ilé ayé. Àwọn ẹ̀ṣọ́ t'Ọlọ́run kó sí wa lọ́dọ̀ bí owó, bí ọmọ, báwo la ti lò ó. Ṣáá mójútó wọn dáadáa àlùkùránì tó ní ẹ̀ṣọ́ ni wọ́n. Àlùkùránì náà ló tún sọ fún wa wípé "Inna ma amwalukum wa auladukum fitnatun". Wọ́n ní gbogbo ọrọ̀ tẹ rí yẹn, gbogbo irọ́ tẹ rí, gbogbo owó tẹ ní wa auladukum àti àwọn ọmọ yín fitnatun, fìtínà kan ni wọ́n. Kí a bá lè mọ̀ pé gbogbo nǹkan tí Ọlọ́run bá ṣe fún wa kò ṣe fún wa lásán àmọ́ bó la ti ń mójútó wọn òun ni a ó máa ṣera létí lórí rẹ̀ lénìí. Lákọ̀ọ́kọ́ ń bẹ̀ ilé ayé ilé iṣẹ́ ni. A wáyé wá ṣiṣẹ́ ni àmọ́ kì í wá ṣe pé ó ní wá ṣiṣẹ́ burúkú. A wá ṣiṣẹ́ ni iṣẹ́ dáadáa Ọlọ́run bá ní ká wá ṣe ilé ayé. Ilé ayé ó dà gẹ́gẹ́ bí test àáfàá ẹlẹ́kọ ní innama dúníyà balaun wọ́n ní ilé ayé táwa ń bẹ̀ yìí ó dàbí ìdánwò àbí ká lè ìdánwò ni gbogbo wa pátá la sì ti ń ṣe ìdánwò wa ẹni á pàsì á pàsì ẹni á fèèlì á fèèlì gbogbo wa kọ́ la máa pàsì kì í ṣọ̀rọ̀ ọ̀rọ̀ ìpè àbí kì í ṣọ̀rọ̀ burúkú Nǹkan tí gbogbo wa ti mọ̀ ni. Bí a bá rí ilé ìwé kan tí wọ́n ṣe test fún gbogbo ọmọ tí gbogbo ọmọ bá gba hundred, bí principal mi bá jẹ́ ẹni tó lórí rẹ̀ pé kí á lá teacher pé kí ló ṣẹlẹ̀ jẹ́ kí n wo question tó gbé bá wọn, àwọn ìbéèrè wo bèrè lọ́wọ́ wọn. Kò sí bí ìbéèrè náà ṣe ṣe tó àwọn tó máa gbà gbà dáadáa, àwọn tí wọ́n sì ní gbà gbà dáadáa, wọn ò ní gbà dáadáa. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ilé ayé jẹ́. Ilé ayé ta wà níbẹ̀ yìí ó dà gẹ́gẹ́ bí test. Báwo wà ní a ṣe fẹ́ ṣe test wa? Àmọ́ ilé ayé ta wà níbẹ̀ yìí ó wà limited. Ǹkan tí ó jẹ́ pé fúngbà díẹ̀ ni kò lọ gbére tí n bá ṣetán mo máa ka ṣínrò àfáà ẹlẹ́kọ̀ọ́ náà máa kà fún wa. Torí ilé ayé kò lọ gbére, gbogbo nǹkan tí a bá ń ṣe ń bẹ̀ pẹ̀lú àkókò ni. Gbogbo ẹ̀ ló yẹ ká fún ní àsìkò, ká ṣe ní àsìkò tó yẹ ká ṣe. Ǹkan tó yẹ ká ṣe lásìkò kan ká má ṣe. Tí a bá rí pé òòrùn ń yọ lọ́sàn-án, òṣùpá ń yọ lóru. Àsìkò tó yẹ kó òòrùn yọ lòòrùn ń yọ, àsìkò tó yẹ kó òṣùpá yọ lòṣù ń yọ. Ǹkan tí gbogbo wa ti mọ̀ pé ọjọ́ kan, òṣùpá kan, òòrùn kan ni. Àmọ́ ká wá rí pé òṣùpá ń yọ lọ́sàn-án, òòrùn ń yọ lóru. A á wò pé, "Á, eléyìí kì í ṣe nǹkan tó yẹ." Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló rí ní ìṣẹ̀mí àwọn ọmọ ẹ̀dá ènìyàn nǹkan tó yẹ ká ṣe lásìkò tó yẹ ká ṣe tá a bá ṣe tá ló ń ṣe ní àsìkò míì, a wò pé ah eléyìí ti ṣe òyìnbó á you are doing the right thing at the wrong time. Wọ́n á tún ní you are doing the wrong thing at the right time. Bẹ́ẹ̀ ni nǹkan tó yẹ ká ṣe à ń ṣe àsìkò tó yẹ ká ṣe, nǹkan tí kò yẹ ká ṣe là àsìkò tó yẹ ká má ṣe. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ilé ayé rí. Kí gbogbo wa kí a má wu ayé mọ́yà. Ọlọ́run bá fún àwọn kan lówó, ó ní kí wọ́n fi ṣètọrẹ àánú, wọ́n máa tọrẹ àánú. Olórin ní, ẹm, orin wo ló ń rè nísìnyí tí à ń gbọ́ ná? Bùgá, nǹkan, nǹkan olólóló. Àfá ẹlẹ́ẹ̀kan kan ní, "Má Bùgá, ìgbà tí you don try, wọ́n ní ko má Bùgá torí kí ni nǹkan tó ní, má fi Bùgá sẹ́ni Lóòótọ́ ni pé ó ti jìyà, ó ti jì, ó ti ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ kó tó di pé nǹkan náà dé. Àsìkò tó yẹ kó máa jẹ gbádùn, ọ̀wọ̀ ni kó má ṣe kíni, kó tún máa bùgá torí Ọlọ́run tó fún ẹ, Ọlọ́run ló fún ẹ. Kò dẹ̀ fún ẹ lásán, ó fún ẹ láti fi ṣe kíni, láti fi ṣàánú àwọn ẹ̀mí kan ni. Gbogbo nǹkan tí a gbé lé ayé, tí a wù àmáyà ni, tí a jẹ́ ká mójútó tọ ọba. Kò jẹ́ ká rántí àtúnbọ̀tán, kò jẹ́ ká rántí ọ̀la. Gbogbo ẹ̀ pátá ni Ọlọ́run Ọba ló ń jẹ́ kó máa yé wa pé gbogbo ẹ̀ pátá ni a ó ṣe ìṣirò ẹ̀. Gbogbo ẹ̀ pátá ni a ó máa ṣe ìṣirò ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Níbi tí àáfà náà tẹ̀síwájú, ó ní "Inna ma'ad dunya bala'un". Dájúdájú ilé ayé tẹ́ rí yẹn ìdánwò ni fún ẹni kọ̀ọ̀kan wa. Lam yakun fiha thubutun. Kò sí nǹkan kan níbẹ̀ tí ó máa lọ gbére. Kò sí nǹkan kan nínú ilé ayé tá ń bẹ́mbẹ̀ yìí tí yóò lọ gbére. Innama dunya kabaitin. Ilé ayé tá ń bẹ́mbẹ̀ yìí, àfá ẹlẹ́kọ̀ fi wé ilé. Wọ́n ní ilé kan ni. Wọ́n ní ilé ayé tá ń bẹ́mbẹ̀ yìí, ilé kan ni. Bá ti máa gbọ́ àwọn èèyàn, àwọn ìyá wa, àwọn bàbá wa máa ní ayé lọjà, ọ̀run ni ilé wa. Àfá wa, ní ilé ayé, wọ́n fi wé nǹkan, wọ́n fi wé ilé kan. Náṣájà tí olè àǹkabútù tí ó fi, tí a lè ní pé aláǹtakùn kọ́. Tí aláǹtakùn bá sì kọ́ ilé, kí ló fẹ́ fi kọ́? A fi okùn rẹ̀ torí Ìgbò ń pè nǹkan bu ẹ̀bùn náà ni a fi kọ́lé. Àwọn bó ṣe fúyẹ́ tó, àwọn bó ṣe tíírín tó. Afá ní pé innama duniya kabaiti lansajati ul ankabutu. Wọ́n ní eré ayé tá ń bẹ̀ ń bẹ̀ yìí tí gbogbo wa ń pọ́nlé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tá ń tá ń ṣe kíní kan, mo fẹ́ dọgbó, mo fẹ́ dọgbọ́n. Afá ìdánilẹ́kọ̀ọ́ fi wé ilé aláǹtakùn. Ilé tí kọ́ àáfàá tẹ̀síwájú ó ní wàlàkọ̀dì yẹ kí n fún ìkà mi ní ha ohun tó ní bẹ́ẹ̀ jó tó ẹ ohun tó ní bẹ́ẹ̀ jó tó ẹ ayé àtọ̀ lè bò lò ayé àtọ̀ lè bò kú tu ta ló fà ń bá wí ìwọ tó jẹ́ gbogbo nǹkan mímímímí ilé ayé ló ń wọ́n ẹ́ o ra mẹ́sídíìsì ìwọ kọ́ ló lexus ìwọ kọ́ ló formatic ìwọ kọ́ ló fẹ́ lo iPhone 13 Pro Max lẹ́ẹ̀kan náà. Àfáà ní, wá lákọ̀dí kí fi kan mi ní, ohun tó ní jẹ ó tó ẹ ní ìtẹ́lọ́rùn. Kó ṣe kí ni kó mọ ń bá ara rẹ ṣe bó ṣe mọ bẹ́lẹ̀ wá ṣàpọ́n. Ayọ̀ á tọ́ lè bùkún tún. Tá làfá bá wí, àwọn tó ṣe kí ni àwọn tí wọ́n fẹ́ gbogbo nǹkan mìmìmì ilé ayé fúnra wọn pé mo fẹ́ dogun, mo fẹ́ dọ́gbọ́n. Àfáà wá wálẹ̀ àmúrí àǹkọ̀rí ibi. Pé ó, bó pẹ́, bó yá, láìpẹ́ láì jìnnà. Àfá ń sọ fún wa pé láìpẹ́ láì jìnnà, wálẹ̀ àmúrí àǹkọ̀rí ibi. Ṣèbí lójúṣẹ mí wá, kò ní pẹ́, kò ní jìnnà. Tí àfá fi ní kó ló máa fi ààyè mú tú wípé gbogbo nǹkan tí ń bẹ ńbẹ̀ pátá ló ń padà bọ̀ wá dòkú gbogbo ẹ̀ pátá ló máa tán gbogbo ẹ̀ pátá ló máa kú. Kí wá ni nǹkan tí ìwọ ń pọ́nlé? Kí ni nǹkan tí ò ń dapá bò tó ń bùgá sí? Nǹkan tó ń gbà tó ń padà bọ̀ wá tán, ìwọ fúnra ara rẹ gan tó ń bùgá, tó ń ṣe kiní, tó ń ju gbogbo ẹ̀, ìwọ gan ń bọ̀ wá tán. ولا أمري عن قريب كل ما فيها يموت àfáàní bó pẹ́ bó yá o dájúdájú sì ni owó nǹkan tó dájú ni pé gbogbo ẹ̀ pátá ló ń padà bọ̀ wá tán tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ afẹ́ yín lẹ́kọ̀ọ́ dáadáa gbo á rí pé kò sí ẹnìkan tí nǹkan náà ò bá rí àtàwọn olówó wa àtàwọn tí wọn àwọn mẹ̀kúnnù gbogbo wa ló bá rí ká gbìyànjú láti máa ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì. Àṣejù kò gbọdọ̀ kún nǹkan wa. Ó ní tó bá di ọjọ́ gbéńdé àlìkìyámọ̀, èèyàn ó máa kábàámọ̀ méjì, èèyàn a máa pe àdàbí nǹkan méjì. Ẹni tó bá ṣe dáadáa, tó bá rí ẹ̀san rẹ̀ tán, á ní tó bá jẹ́ pé mo ti mọ̀ kí n ṣe ju báyìí lọ. Ẹni tó bá dẹ̀ ń ṣàbúrú torí bí ìyà ẹ ṣe pọ̀ tó, òun náà á pe tó bá jẹ́ pe mo ti mọ̀ kí n má ti ẹ̀ ṣe rárá. Ṣé ẹ rí? Àbámọ̀ méjì kan, òun nìyẹn. Ǹkan tí à ń pọ́nlé ní ayé, bó jẹ́ dáadáa ló ń mọ bó ṣe ń ṣe, tẹra mọ́ torí pé tó bá di ọjọ́ igbinde kíyámọ̀ kò tún ní tó. Gbogbo wa pátá kí a máa da ọ̀rọ̀ àfáà ẹlẹ́kọ̀ọ́ ká máa dànù.

bá fẹ́ lẹ́kọ̀ọ́ bí ṣe ka nǹkan náà nìyẹn, nǹkan tí àwọn ń rò pé ìbí ilé ayé, ibo lòun jẹ́, nǹkan tó fi ilé ayé wé fún wa. Àmọ́ bá bá ronú, bá bá ronú jinlẹ̀ dáadáa rí pé òótọ́ ni ọ̀rọ̀ òtítọ́ ni àlùfáà ń bá wa sọ, ọ̀rọ̀ tó ṣe wá láǹfààní púpọ̀ ni. Kí gbogbo wa ká máa gbìyànjú láti máa ṣe dáadáa, ká sì túbọ̀ lékún dáadáa wa àwọn tí a bá ń gbé tẹ́tẹ́lẹ̀ torí pé. Èyí tí ń bẹ ń bẹ̀ kò sẹ́nìkan tó mọ̀ àyàfi Ọlọ́run Ọba. Ẹni tó máa di ọlá kò mọ̀. Àfi kí ni ọba tó dá ẹ̀dá náà ni ó mọ ọjọ́ tí ẹ̀dá yóò pín sáyé. Kọ́lọ́run Ọba kó má ṣe eléyìí ní àgbọ́mọ kankan wa. Ètò Yorùbá Nìkan Jí Mọ̀ tà mú wá sétí gbọ́ yín lénìí ní gbogbo wa pátá. ní inna lillahi tazkira. Dájúdájú. Ìrántí ni “promotion after all ila rabi sabila”. Ẹni tí ó bá mu kó jẹ́ kíni kó tẹ̀lé. Àmọ́ ẹni tí ó bá tẹ̀lé jẹ́ kíni yóò jèrè, yóò là. Rí ọmọ Ọlọ́run bá kò sí àgbọ́dànù ń bẹ, kò sí láì, kò sí iyèméjì ń bẹ. Làṣà káfí i, ni kò sí láì fi, kò sí iyèméjì nínú ọ̀rọ̀ tí Ọlọ́run bá tó bá bá a sọ. Gbogbo wa pátá ká gbìyànjú láti mú un lò, ká gbìyànjú láti mú un lò, ká sì gbìyànjú láti máa ṣe àwọn ibi tí a bá kù sí níbẹ̀. Ká gbìyànjú láti tún gbogbo rẹ̀ ṣe. Bárika Jimoh tá mú sétí ìgbọ́ yín lónìí. K'Ọlọ́run má ṣe eléyìí láṣemọ fẹ́ni kankan wa. Àtẹni tó ń, tó ń ṣe náà àtàwọn olùgbọ̀wọ́ ètò pẹ̀lú àwọn olùgbọ́ ètò pátá. Gbogbo wa pátá. Kọ́lọ́run bá kó má fi ẹnì kankan wálẹ̀. Kọ́lọ́run bá kó máa wà pẹ̀lú ẹnì kankan wa. Ọ̀la la ilaha illallah, ọ̀la Muhammadu Rasulullah. A ti wá ń dojúkọ ọdún iléyá, òun náà ti ń dojúkọ wá báyìí. Àwa tá gba Ramadan náà tá gbà jálẹ̀, kì í ṣe gbogbo wa náà ni a ó rí iléyá. Àwọn tó ti lọ ti lọ. Èyí tí Ramadan tó parí títí dòní àwọn kan ti lọ. Àwọn tó ti lọ láti èyí tí a ṣe jímọ̀ ìṣí tí di jímọ̀ tòní, àwọn kan ti lọ. Lára bẹ́ẹ̀, òun náà là tún ń bọ̀ ń bá ara wa sọ kí ni nǹkan tí àwa ń mú tó nínú ayé. Ìgbà tá a kojú mọ́ àwọn èèyàn tá a rántí ọ̀la wọn ńkọ́, nǹkan tó máa tán, tá a sì mú ta wo kòkò mọ́. Kí gbogbo wa kọ́ lọ́hun, àwa tí a ṣe Iléyá tọdún tó kọjá, àwa ni ka ṣe tọdún tó ń, ọdún tí ó dojú kọ wá yìí. Ka wá ṣe nínú ọlá, nínú ọlá, nínú ìdùnnú, nínú ìdẹ̀kùn, nínú ìdẹ̀ra. Ka ṣe nínú owó. Ọ̀rẹ́ mi kan a máa ní àwọn ò ní fi gàárì ṣọdún. Èmi a ní ó lè fi ní pé tó bá máa rí pé ó ọdún, o ò ní mọ́ wàá mọ̀ pé oúnjẹ tó ń jẹ ó tún ju kíni, ó tún ju ẹ̀bà lọ àmọ́ gàárì lọ́ fi ṣe. Ìgbà tí mo padà ronú dáadáa, mo ní, "à, ọ̀rọ̀ làáfà yìí ń sọ pé àmọ́ àwa máa ń kà sí eré ni." Gbogbo wa pátá ọdún tó ń bọ̀ kó bá wa láyé, kó bá wa láyé dáadáa. Kìsímọ̀ tí ó ń bọ̀ náà kọ́ má ṣe ṣọ́ wa dìgbà náà. Lá ilaha illallah, ọ̀la Muhammadur Rasulullah. Ọlá wípé ẹ̀jẹ̀ bẹ́ Ọlọ́run, ọlá jẹ́ kan ṣoṣo Ọlọ́run. La hawla wa la quwwata illa billah aliyyil alim. Allahumma rabbana taqabbal minna innaka antas samiul alim. Rabbana taqabbal minna innaka antas samiul du'a. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم سبحان ربك وبالعزة العزة ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين